Yoruba Unit 38, Basic Dialogue, Dialogue for Learning. Malewa. Malewa. Ǹjẹ́ o Malewa? Ǹjẹ́ o Malewa? Moma. Moma. ibe Ibẹ̀. ọlá ọlá lọ́la lọ́la síbẹ̀ lọ́la síbẹ̀ lọ́la wá síbẹ̀ lọ́la wá síbẹ̀ lọ́la aago. Aago. Láago mélòó? Láago mélòó? Ààbọ̀. Ààbọ̀. Aago kan ààbọ̀. Aago kan ààbọ̀. Láago kan ààbọ̀. Láago kan ààbọ̀. retí retí ma ma retí mi retí mi ẹ máa retí mi ẹ máa retí mi.